àwọn ní ẹbí alẹ́rẹ̀ bí kí ọba yé wọn àbí lọ yé olókù ọjẹun bẹ́ẹ̀ kọ́dà ọbẹ̀ yọ ni àbí tí a bá yẹ gómi kaná dẹ̀kí ìkùkì yẹn jẹ́bẹ̀ àwọn lélúgọ́ tí wọ́n wá dà dúró bí gbóná tí wọ́n ń rò sí sílẹ̀ yọ́n mọ̀ wá wá lọ́dún ẹ̀dà tó tó bá ń kí ó fi máa wá ta ọlọ́run láyà kílẹ̀ yọ́n kó ń wá lọ́dún ẹ̀dà tó tó bá ń kí ó fi wá máa fi ìjà lọ́lọ́run yóò tún máa máa rán létí ìṣọ̀nà aláàjì àkótó di wípé ìsinmi ó dé o kí ni tọ́sẹ̀lẹ̀ ẹ máa wo ìwáyà o nítorí pé à gbogbo ẹ̀yin tí ẹ̀ ṣeun tẹ́ǹtì ẹ̀mí òdodo tẹ̀ lánàá sí lọ tó lọ ń wá yọyín nígbàgbà ìjàmà ẹ máa dúpẹ́ pàdé ọlọ́run ẹ máa wè mọ́ ó ní ọ̀rọ̀ jiná náà sàfúnà sí ìjà náà rà sí abánibí jáde lọ síbi ìjà náà rà kan oni fana maro jana janaza kakpe mọ́tàlásí mi wọ́n fi ànàbí ànàbí lọ di janaza ní wẹ́mà ń wá ń bọ̀ padà ìdá àdìbí ti wà bí orí àdìbí wà dé rúbí onífàlàkínà dá ìyàmùrọ̀ àti labápàdé òrànṣẹ́ tóbi karanti ànábì òjìṣẹ́ òrànṣẹ́ obìnrin múná àpẹ́sàtàlán ìnàfúlànà kan tẹ̀bìrúkà wà mọ́màákà ìlàtọ̀ àmì Eh, lágbájá wọn dá àpò obìnrin bá nàbí ti mà ṣùgbọ́n ara àmọ́kà bàdánì ti rìn rẹ̀ kúrẹ́ṣì lọ́ṣíyà ni ìpè iṣẹ́ sí ànábì ànábì dà àwọn èèyàn máa ń fẹ́ pọ̀ nàbí lẹ́nu jọ sílé wọn wọ́n pè wàláì káàdì dé ẹlòmíì kò ní nǹkan kan o ṣùgbọ́n pé ah, ẹ̀sẹ̀ àlùbáríkà bí àwọlé mi nígbà táwọn bí ra ọ Ṣé báyìí ló jẹ́? Ìsáàsù wo ni tiẹ̀? Wọ́n ń pè ní pé mọ̀mí lọ́dọ̀ yìí, alhamdulillah, ẹ̀ sọ máa ń dì kẹ́ ẹ̀. Ẹ̀rọ ní bá bẹ̀ ẹ̀ ní bọ́ngò, ń gbọ́ láti bọ́ngò ti ìkẹ́ yìí. Tẹ́lẹ̀ ìlú pẹ́pẹ́ ìbò àti bí ẹni gíra rẹ̀ ìdóbòsẹ̀ ti kọrin amẹ́ríkà ni wọ́n ti ń jẹ́ bí kọ wá káwọn èèyàn wà láà wọ́n lè mọ́tọ́ wà ọ̀sọ́tọ́ àfúnilélẹ̀ àfúnilélẹ̀ má kà láfàwọn èèyàn fọ́kọ̀ tọ́ọ̀kọ̀ àdàbí ìdájì ìlú ìjẹ́kù lọ́jọ́kù ẹni wọ́n sọ̀rọ̀ jọ́nà lọ in tó kú àti ìtàkùnà pé ọmọ èké ó ní fàjàlásìnà min àbáìmá min àbáìná jùlúsàlì gìlìmán min àbáìná àwa jókùn jọ́nà lọ ní jókùn àmà kéékèèké síwájú bàbá wọn tó mú alóòdé gbọ́njẹ tẹ́kọ̀ọ́ bá gbọ́njẹ dé ẹ̀rọ mẹ́ta bára ti di mú ìfèsì mú ẹran tó gbé kiri ẹran tó sọ ẹnu láàkàwọ́ tí wọ́n bá yẹn láàkà kí wọ́n máa kó nǹkan lọ́nà ọ̀fun láàkàwọ́ òǹfà anábì fi padà ní kí ní yàn ọlọ nǹkan jù nǹkan lọ wà lẹ́ anábì anábì ọlọ́ni kò lè lọ àwọn tàbí náà wá ń sọ anábì àwọn àbálàbà ń mana ẹbí pẹ̀lú ó kàrí fún àwọn ti hàn lọ wọ́n ń sọ pẹ́ anábì pọ̀ padà kílẹ̀ àríkọ̀ ọgbàrùgbà ń sùtọ̀wọ́ rẹ̀ lẹ́ wọ́n ní wàjá àlàrọ̀jọ́ yẹ́bùrìbù yẹ́bẹ̀ ó bẹ̀rẹ̀ kùmọ̀tì ẹlùmí ìfọwọ́ náà lẹ́bàá tí ó gbọ́sá lè gbọ́lọ̀wọ́ rẹ̀ wọ́n ní àkọ́fàlù àná ṣùgbọ́n ọmọ wẹ̀rẹ̀ náà ah, bàbá wo tètè màbáwà tí ń jẹ́ jìnà àti ìjẹ́ lọ nígbà pẹ́ oníjẹ́ ti á ah! lókàtúkọ́ àmọ́ mọ́ rẹ̀ lọ́wọ́ yẹn tẹ̀rẹ̀ lónà rọ́sùn wọ́n fi kílẹ̀ nàbí omi kílọ̀ tẹ̀lẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀kẹ́ àwọn ti jẹ́ dáadáa ń tàwọn nǹkan tó sáà mọ̀ mọ́ ẹ̀ lọ́wọ́ báyìí pé asáàtì ah, sí lọ́wọ́ mọ̀ ah, mí jẹ́ ẹ̀ fún mi lábẹ́ ẹ̀ ìsàkùn ìdí ìparí ẹ̀ ìjọ ọ̀pẹ àtàbí ni ájìlù ṣáàtàn ó fi ìdájọ́ ìbò èrè ìgbìmọ̀ àdìhà mo ń kó òórùn ẹ̀ràn tó jẹ́ pé ẹni tó lẹ́rìn kọ̀ mọ̀gbàtí náà pa ah, obìnrin ìdá obìnrin bá sáré wá àní tí ó sì àníbà sọ fún ọ̀fẹ́gbà obìnrin ah ẹmọ́bìnú àrífẹ́tọ̀ àmìsẹ̀lẹ̀wà bàtí bàkí ìlọ jàtà sí tẹ́rẹ ẹran mọ́ àwọn èèyàn lọ́bẹ̀ lánàá wọ́n lẹ́nu ti tánà lẹ́nà mọ́ wá gbọ́ pé amiru ibn abi waqas ó rẹ ẹran kan lọ́gbọ́gbọ́ bá ó tún náà lọ́kùnrin mọ́ ọ̀pọ̀lọpọ̀ bọ̀kún ti ẹ̀rẹ́ kan mọ́nà ẹran ìkí mú mọ́ wá náà tẹ̀lọ́ sọ́dọ̀ àwọn èèyàn ah, ah, ni tí ó fi wá sọ wípé mọ̀lẹ́tọ̀ rẹ̀ kan ẹ mẹ́rin ó jẹ́ ẹni tí mo tún fẹ́ sọ lálejò kájú ẹ̀kọ́ jẹ́ àbáwọn a máa yanjú ẹ̀yìn tọ́ba fẹ́ gbà ká máa yanjú ẹ̀yìn tọ́ba fẹ́ sílé kó fi lé wọn pa á nígbà tí wàá pa ẹran yẹn kí n ti fún ọ lẹ́nu ìwà nàbí nàbí lè mi ò lè jẹ́ o ìní jẹ́ o ìní jẹ́ o kí wàá lọ́gbẹ́ yẹn ah, ànábì da ànábì wa ni a ti ìmú ha àlùkùsárọ̀ ànábì bọ́lọ̀ dànù ànábì ni ẹ fi àwọn ẹrú jọ káàkiri ládùúgbò àwọn ẹfun tí wọ́n jẹ́ àwapọ̀ àwọn tí wọ́n fẹ́ pàdé ìdí ìgbà òkú èèyàn jọ́nà nílé ìbùnà máa jẹ́ ní ní ọkọ̀ máa jẹ́ ọjọ́ bá parọ́pọ̀ wà sáà tẹ́ ẹ bá ní ní olókùnrin àbí ti jẹun ẹ parọ́ ti ọlọ́mọ ọ̀ràn kìí torí olókù ibi tó tún ti wá jẹun náà bí tó ti lẹ́tọ̀ọ́ ọkọ̀ jẹun kò tó wá jẹun ọ̀hún àbọ́jọ́ ọ̀hún ni kí ló wá jẹ kó jà kó wáyà kí ló jẹ kó tó jẹ kí ló kọ̀ mẹ́ ẹ wá wà nípa ìdíje ṣùgbọ́n àwọn dáadé torí pé èyí tó jẹ́ bọ́wọ̀ máa ààyò ẹni kankan kódà àárín kan kọ́lọ̀ wọn jọ jẹ́ ní tó lè sọ nǹkan di kúfù ọwọ́ àlẹ́ ni wọ́n jọ náà lọ ọwọ́ bá ní ìkẹ́ rẹ̀ gbà wọ́n kó dàbọ̀. ṣùgbọ́n ń kálukú ká máa mú lọ́wọ́ gbogbo ntọ́lọ̀ ń dání ọmọ ṣe wá àti àforíjì ìfún sí máa ń gbọ́ ìfèrè gbọ́ o ìfèrè foríjì yẹn o. nígbà tá a bẹ̀rẹ̀ wá sí ìmọ̀ pé ń sọ̀rọ̀ dìbí àmì bá mi tún sọ mí kan ní ìdènà ìfèrè kí ni o. Tí wọ́n ṣe bá tó bá jẹ́ wípé ìgbà tí nǹkan yìí ti di rádaràda àákànnájó ni ọ̀dọ̀ náà lọ́dọ̀ ti kọ́ kí a náà sì mí ọ̀nà tó gbàdí tó dàbí ọlọ́run ní dáwà láàlẹ́ ìyanjú ẹ̀ náà ló kú torí wípé orí ní fọ́mà yìí ẹni wọ́n lọ máa dàwá tí ọ̀bà lórí mọ́ kò sí tí ọ̀fọ́ sọ́mọ́ ń gọ́ wà wà mọ́ orí bíbẹ́ mẹ́sílá ti dá nǹkan lẹ̀ òjò kọ́lá àbọ́mọ tó bá rú yòó kọ́mọ márùn ún òun lágbára tí bàbá àtìyá lè máa tà tó bá ti rù òjò kọ́ ni wọ́n bọ̀ yóò ọmọ ti rù wọ́n wá gbọ́dọ̀ dọ́kítọ̀ kẹ́ ó ti tó gbà wọ́n sí ẹ̀sìn ọ̀nà ọ̀sán náà bí àwọ̀ ẹ̀sìn bẹ̀rẹ̀ náà ló bẹ̀rẹ̀ sí rù kẹ́ ṣé owó wà tó tóbi ẹ lọ gbé màmá dòwú kan ọ̀rọ̀ ìjà kò kan ni wọ́n lọ dà sí inú agbada. nínú náà gbogbo ẹni ẹ ti tó ẹ ti yọ lọ́pàá yìí ẹ dẹ̀ pa odidi kí ló tọ́ ìṣòro ní látàbí àgbò bí oníbi ọjà kàwé wọ́n sáà ti gbẹ̀rẹ̀ lọ́wọ́ ọ̀tún ṣé káwọn lọ pàwọn aládùúgbò rà nínú mi ìpè àpàrà àdúgbò ẹgbẹ́ síbi ti ẹgbẹ́ síwájú ọmọ ẹgbẹ́ lága kí ni káwọn à ah, ọ̀dà òbúrú ewé bá ti jẹ ǹjọ́ jẹ́ ń bẹ̀ tàn bá ti jẹ ǹjọ́ jẹ́ ń bẹ̀ tàn ebi ata le ha yòókù fáwọn èèyàn ṣíṣe ká bomi díẹ̀ fún ẹ má bomi fún ẹ lọ kí ó sì bọ ẹnu ẹ̀rọ ẹ̀sì mẹ́tẹ̀ rẹ̀ omi náà ni ó padà. yóò ó gbọ́dọ̀ ó gbọ́dọ̀ fún tàn lónìí. alọ́gbọ́dọ̀ ẹ kó ti bó ti rí táwọn bá lò sí ti dé kò sì tẹ̀yìn ẹni tó ní ó tún bá kẹgbẹ́ tẹ̀lé káàdà ló kó kù mẹ́tàlá bá yọjú bàbá tó gbìnrin lọ́nà ìgbó yántà ìgbó fún òsèlè tẹ̀wọ́n sílé máa mm-hmm. gbọ̀gbọ̀n wà jù ṣé mọ̀ tó wá gbóúnjẹ lọ́wọ́ wọn méjì náà ni ọmọ tí ń bẹ lábẹ́ pé ájàmù ẹ̀jọ́ ràn yàn ó bí ẹ̀ àti ọmọ tó ti dàgbà kọjá rẹ̀ tí ìdájọ́ tiẹ̀ tó wáyé kó bùkátà bàbá rẹ̀ nígbà wo ọ̀fẹ́ mari nígbà wo ọ̀fẹ́ ra lẹ́lé ṣùgbọ́n tí bàbá rẹ̀ ti ṣe máa ní sọ̀fà bí ó di àrọ́ ọmọ mi tí ìdájọ́ sọ máa ẹ̀lọ́ ọmọ lọ gbogbo ẹnì tó bá ti ájẹ àpò tó wá gbé ọlọ́run ọkọ síyàwó bàbá sọ́ma gbogbo nítorí ọmọ ìrí owó káwọ̀ ọmọ sọ fún tá a bá mà tí a ẹ̀tọ́ tí a á máa gbà lọ́wọ́ rẹ̀ nítorí pò lọ́lọ́run ó bí níbi títí rí ìsín fún wa ṣùgbọ́n kan wá bẹ́ẹ̀ ìǹtẹ́ èèyàn fi máa ń yọ̀ sí rẹ ni ọgbọ́dọ̀ wọnú ẹ̀ ọmọ wa ń sùn ọwà forty eight thousand ní ọ̀sán lọ́dún bàbá rẹ̀ kò sán kọ́ọ̀sì ti ó níbi ọjọ́ mọ́ láptọ́ọ̀pù fine wọ́n ti ra láptọ́ọ̀pù fún ṣùgbọ́n ìṣe èèyàn máa ń yọ̀ sí bàbá èèyàn pé jáde ẹ̀bá ń sẹ́ńtì owó kẹ́ẹ̀dì. ní ọba ní wọn fẹ́ ṣe kí nìkan wọ́n ní wọ́n pè ní ṣúyà eh, eh, eh, náà lọ́dọ̀ lọ́nà aláàjì náà ni o gbà fáwà tí ó ṣe wá sí ah, kankan ah, ah, oh, oh, mo ti wá ń sùn tóòtọ́ ṣùgbọ́n mo máa ń rí ayọ̀ ńlọsọ mi but bí kí lọ tí yóò sẹ́lì kejì lọ máa yá nǹkan kan tí a bá dẹ̀ rà fún mi kò lè fi hàn tí wọ́n bọ̀ rà torí bọ́ ọba wọ sọ ní ìwé ìdìtọ̀ wa àti tó ń ṣe lọ tọ́ ọ̀lọ́ ọ̀sọ̀lọ́pàá tí ó mọ̀ ọ́. so clear àwọn ń bọ̀. bàbá ń tagbó ọmọ tí wàá dàgbà kò fẹ́ má rí i. èyí tí a sọ́lá ìkan náà ó mú yàwó náà ó wọ́n gbówó ọbẹ̀ díẹ̀ èyí tí èyàn fi yí ọ̀sọ́pọ̀ ẹni iná ọmọ wa abẹ lọ́n kọ́mọ ti ọ̀dọ́ra rẹ̀ kọ́mọ ọ táwa bọ́ sọ́dọ̀ ọ̀tọ̀ ọmọ tó ń ti dàgbà kó in tí baba rẹ̀ fi ń ṣe bishop láti lórí mọ̀hárọ̀ máa ń lè kẹ́ndì láàrin àìní ṣé igbó gangan ní àrọ́ náà igbó fún gangan igbó gangan ṣé ọtí gangan ní àrọ́ ọtí ní àrọ́ jẹmáà ọ̀rọ̀ méjì àwọn àfáà mọ́lẹ̀ bí ọ̀rọ̀ ọtí tó bá dà sáfẹ́ tí a fi kírùn tí a ní àlẹ́yìn onírùn apákan ní ọtí kèése nǹkan kèése nǹkan ẹ̀gbin apákan lẹ́gbẹ̀ẹ́ àwọn tí wọ́n ti mẹ́wàá jẹ́ ní èsì ẹ̀gbin wọ́n ní ìní ń dà wà láàmú tí ogun òfin yí àdìsí o ayé à ń sọ̀kalẹ̀ àtẹ́ńdé ni ẹ máa lọ jà ọ̀yá ẹ máa sọ fún kálukú ẹ̀dàgbọ́ síjọ wọ́n dàgbọ́ ẹ̀jọ́ wọ́n wá ní wọ́n máa dà á lẹ̀ lọ sínú ọjà àwọn àfa àti kọ́ba jẹ́ kan wò pé títẹ̀ màlẹ́ rẹ̀ náà lọ máa la táwọn èèyàn ó ti máa rìn lọ náà wọn ò lè dàrá irú ẹni yẹn èèyàn láti ṣe nìkáwó ti èèyàn kò sí sọ́dáyàn láàmú níbi èèyàn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ń ta aṣọ fún ilẹ̀ kan wípé a lè bó ń tọ̀ ń lò ẹ̀ńtọ́ jẹ́ wípé dúkìá rẹ̀ di àrọ́mù pẹ̀lú ìdí ìdí pẹ̀lú ẹ̀ kí ló kó àwọn ìyẹ̀wò nìyẹn lóko sí kíni o lóko sínú lóko sínú àwa bọ̀ a gbọ́dọ̀ sí àbùsí ọlọ́run subhanahu wa ta'ala ó ní fàmí jẹ́ àwọn mọ́ṣíkà tó mìíràn bí ẹni tó bá gbé wà sí tẹ́lú ọ̀rọ̀ wọn àbà fántáhà kọ́rin mùsùlùmá anábì sọ pé kúrò láàmín nàbátà bí àrọ́ ní fànàrọ̀ àwọn àbí àwọn àfọ́ àní pọ́ìdù bẹ́ẹ̀ gbogbo ẹran ara tó bá dàgbà pẹ̀lú àrọ́ mù iná ní ọwọ́ kan wọ́n ní gbogbo mùsírù ni títọ́lọ́ ń dé tìgbọ̀ wọn tí wọ́n wá gbọ̀n náà tí wọn ò dáhùn jẹ ikú lórí ẹ̀ gbogbo ẹgbà ti kú bá táwọ́bà yẹn ó ti fọ èrí tí náà ń wá kí yẹn kúrò lárúntọ̀ kó tó pàdé ọlọ́run ṣe ń tán wọn sọ sóye ọlọ́run bá ń bẹ̀ ọ́ nínú ọ̀dà nìkan sí rẹ ìwọ ló lè má wa o fìkẹ́ rẹ gbàṣẹ́ wa lọ́wọ́ wa o bí ìwọ ti rí ni o ti bá wa nù. má bá wa lò bá wa ṣe rí o ìwọ lọ bó ń kẹ ìwọ lọ bá aláforíjì àwa lẹrú yọ owó wa ó ṣe lọ́ràn nínú kẹrẹ o tó wá jó kí àti o kí ń fọ ìrírí owó wa máa ní dàgbà ìsì oúnjẹ fáwọn èèyàn kan ń jẹ kí ni o ń jẹ oúnjẹ a jẹ́ wípé ọlọ́run subhanahu wa ta'ala ọfẹ́ kẹ́nì kọ̀ọ̀kan máa tọrọ tó ní ìdì lọ́dọ̀ ọ̀hún ọmọ máa wojú olójú torí pé lórí bẹ́ẹ̀ èèyàn ma jèrè ìtẹlómìn sẹ́ẹ̀mà pé wọn ò fi pamọ́ wọ́n kéde ẹ̀ wọ́n ní èrè mi ọlọ́run gbogbo àwọn tó fún omi ń yọ zaka mọ́jú wọn parẹ́ o gbogbo àwọn tó fún oṣù rẹ̀ máa yọ ọwọ́ tó wọn lẹ́nu o ọlọ́dà ní kàn fèrè má wà jáwa náà tọ́ ṣe tí ó máa jẹ èyí owó ẹlòmíì sákòsà náà lójà ló yẹn wà ọlọ́dà ní kàn fèrè bákan náà kò sí bá a ti fẹ́ kó dọ́dọ̀ rẹ̀ tá a wàá gba oúnjẹ dọ̀ndẹ̀ torí àwọn sọ pé ànábì wọn àtàdúrà kan sábà ti ń kó zaka wọn wá àdúrà bàbá ti wọn ìpìlẹ̀ owó mọ́ yóò máa wá dá orí tọ́pọ̀ tọ́pọ̀ tọ́pọ̀ tọ́pọ̀ tọ́pọ̀ tọ́pọ̀ padà fún wa ọlọ́run dàpọ̀ a ti gbà wípé àlè ìjọdọ̀ rẹ pẹ̀lú ọ̀dẹ́dọ̀dẹ̀ ṣùgbọ́n ìkẹ́ rẹ ọgbà ààyè kọjá akẹ́rù òfin máa bà wá lórí pé ọ̀ọ́kẹ́ wa ọlọ́run ọlọ́run dàpọ̀ kẹ́ wa gbogbo ẹni tọ́jọ́ pé tó ń bí wọn lọ́wọ́ bá ná bí ń bẹ́nu ń ṣe ọlọ́run bá ní máa kó bẹ̀ gbogbo ẹni tí òkú eléyìí má fi àdánwò kan kọ́ wá jẹ́ pé kù ọmọ gbogbo ẹni tọ́jọ́ kò sọ مجي عشان تنبع الكيامة ما تطبق ولا ما تطبق ولا الكيامة ولا نكن فيه لحق لا حول ولا قوة إلا بالله